ẹ káàbọ̀ padà sórí ètò yìí ètò Ramadan Kareem orúkọ ẹ̀ àfáwà Sheikh Misbahudeen Abdulgani ọlọ́run òṣèbí àwọn ni wọ́n ti ń bá wa yanjú ọ̀rọ̀ nípa ọpẹ́ látàárọ̀ wọ́n sì ti ń bá wa sọ̀rọ̀ náà ó ti ń wọ̀ wá lákìnyẹ̀mí ara wọ́n ń júwe àwọn oore kan fún wa tó pé lára wa tí a fojú rí àtàwọn oore tá à ń fojú rí tá à fura sí ọ̀tọ̀ ní tẹ́lẹ̀ mi ọmọ béèrè àwọn èyí tọ́lọ́run ṣe fún ọ tó àwọn nǹkan tó rọrùn ṣe fún ọ tó béèrè rẹ̀ ńkọ́ tó ṣe fún ọ tó pé jọ́tọ̀ ọ̀bá ní mọ́ ló máa tó mọ̀ pé ha àsórí ọlọ́run lélẹ́yìí ọlọ́run mọ́ gba orí ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run náà Muhammad lọ́dọ̀ ọlọ́run ẹ wá mú ayé alukurani wá wípé fadhikuru hmm. ni adhikurukum wàṣíkòrò lè wà látẹ̀kìkòrò ni. fàṣkúrú ni ọlọ́ni ẹ máa rántí mi gbogbo ìgbà ọ̀pọ̀lọpọ̀ ni ìrántí ọlọ́run hmm. tó bá lọ bí iṣẹ́ bó ṣe lọ yẹn náà tó bá ti délé tó bá ti jẹun tán yóò sùn bẹ́ẹ̀ ni láì rántí ọlọ́run kò ní sọ pé alihamudulilayi kò dúpẹ́ fọlọ́run. kò ní wò pé nínú gbogbo ọ̀nà tí mo rìn káàkiri tí mo fi wájì ẹ̀mú káàkiri níbi tí mo ti kọsẹ̀ wà onífẹ̀ẹ́nú làwọn èèyàn níbi tó ti dẹ́sẹ̀ wà ṣé tọ́yẹ kọ́ ọ̀tajà lọ́ta sósùn ọ̀tọ́yẹ o ló ṣùgbọ́n torí pé kí ni màá jẹ kí mi á jẹ òun kálukú lọ yóò sì wájì ẹ̀mú ti wù níbi ti kọsẹ̀ bá délé kó sọ pé kó ṣe istigfar àforíjì lọ́dọ̀ kọ́lọ́hún ó lè bá àforíjìn lọ́nà sọ pé fásikúrú ni ẹ máa rántí mi kẹ́ ẹ tó sùn ẹ rántí mi tẹ́ ẹ bá jí ẹ rántí mi kẹ́ ẹ sọ pé alihamudulilayi torí ní àjò kan ní oorun gbogbo ẹni tó bá sun oorun kọ́ ló ń darí ìrìn àjò ọ̀pọ̀lọpọ̀ ló ń darí parí ìrìn àjò wọn sọ́dọ̀ ọlọ́run Allah pé tí wọ́n bá tún yẹn bá sùn lálẹ́ pé kó jí níjọ́ kejì àánú ọlọ́run ọba ni ọ̀pọ̀lọpọ̀ lọ tẹ́ pé látojú orin ìná fi dèrò ilé ìwòsàn hmm. ìwọ wá jí ọgbápá ó ṣe é gbé ọgbẹ́sẹ̀ ó ṣe é gbé ó lọ tọ̀ ó lọ yàgbẹ́ ó yẹ kó sọ pé alihamudulilayi Rabbil alamina. àsọpẹ́ lọ́lọ́run béèrè ká máa dúpẹ́ o ọpẹ́ lọ́lọ́run béèrè ká máa dúpẹ́ bẹ́yàn bá dúpẹ́ oore yóò gbà mí ẹni tí ò dúpẹ́ oore yóò ṣàbámọ̀. ọpẹ́ lọ́lọ́run béèrè ká máa dúpẹ́. wákà ìyá wa alhaja wa ìyá wákà alhaja wa tó bá rántí ọlọ́run ọlọ́run sọ pé òun ọmọ rántí náà hmm. tó bá ti rántí ọlọ́run ọba tí ọmọ rántí ìwọ náà ni hmm. ìgbà tó o dájọ sọ́dọ̀ ẹ̀yìn alájọ òkòwò lọ báńkì hmm. tó bá ti rántí ọlọ́run ọba ti máa ọlọ́wọ́ tó wá tún sẹ́jọ́ pé wá ṣùkúrú ni ẹ dúpẹ́ fún mi ní ìbéèrè lọ́dọ̀ yín o eh. àfi pé kẹ́ máa dúpẹ́ lọ́dọ̀ èmi ọlọ́run. máa yẹ fúwádùn lọ́hùn bí àdábì kún ìṣàkárí tún wà á mọ̀ tún wákàna lọ́hùn ṣáàkìrán àlímà. ọlọ́run kí ni mo fẹ́ jẹ yín níyà sí eh. kí mo fẹ́ fìtínà yín sí mi ò ní dààmú yín ìjẹ̀mú yín ò ní nira ẹni wá láàfíà tì. Allahu Akbar. in shakartum. ma yaf'alu Allahu bi adhabikum in shakartum wa amantum wa kana Allahu shakiran alima. ọlọ́run ní kí mo fẹ́ dààmú yín sí jíjẹ́ ń yà yín kí la fẹ́ fi ṣe kò lékún nínú ọlá wa kò sì dínkù hmm. wípé ká sọ pé a fẹ́ jẹ èèyàn yà in shakartum tẹ́ bá ti ń dúpẹ́ wípé ìntẹ́ ah, tí mo ṣe fún ẹ yìí o sọ pé alhamdulillah rabbil alamin ọlọ́run mọ̀ sí o hmm. tó jẹ́ kí jẹ mú tàná kó jẹ́ kó bọ́ sí rọrùn tèní náà ọlọ́run má jẹ́ kó ṣòro tọ̀la náà ọlọ́run má jẹ́ kó ṣòro ìṣàkàtún wa àmọ́ tó tẹ́ tún fi gbàgbọ́ tẹ̀lé ẹfí mọ́ni tẹ̀lé pé ah, ọba tó ṣètò ni yóò ṣètò ọ̀la hmm. àìnígbàgbọ́ níbi tọ́lọ́run ti sọ wá ní pé fàìsá sálákà ìbádí àní. àní fàìní kọrí ibù ni òjìbù dáwọ́ta dá ìzàdá ni. فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. ó ní وليؤمنوا بي níta fẹ́ fàyọ mẹ́nu pé sóò ti pè mí ṣé gbàgbé ẹ ọ tẹ̀lé pípé tó pè mí. ọ̀pọ̀lọpọ̀ ló ti fàníyàn da àdúrà ẹ̀ nù kó tó jókòó ṣe bismillahir rahmanir rahim tí fún mi àìmọye a ti ó ti fàníyàn dá sẹ́nu kó pẹ́ dókò àdúrà. èèyàn pé àfa pé àfa yẹn dákẹ́ fún mi lára wa ah mo dàjẹ́ fún ọ kan mo lọ lè sẹ́yà lẹ́tí one twenty nine ọ̀gá yàrá ti one twenty nine àti wíńdí ojúmọ́ ah, àti wíńdí láàárọ̀ láàárọ̀ afẹ́yẹ̀dẹ́kun ẹ̀ fún alórìjìnà okọ̀ ọlọ́run ó fún yẹn láti fún oníkóhun olórìjìnà okọ̀ èwo lórìjì èwo ni fẹ́ẹ̀kì okọ̀ ọlọ́run. èwo ni fẹ́ẹ̀kì okọ̀ ọlọ́run ọmọ <laughs> pé látara àánú ọlọ́run tó fún ẹ ọmọ jẹun ọmọ yó àlàáfíà ọwà ń bẹ kódà àánú ọlọ́run ọba Ah, lẹ́yìn ìgbà tó bá sin ọlọ́run ọba tán tọ́lọ́run bá sọ pé tọ́lọ́run ọba fẹ́ daṣẹ́ rẹ nù lọ́lọ́run fi máa ń pè àwọn gbogbo àpéyà yọ ẹlẹ́dínà àmànú yọ ayọ ẹlẹ́dínà àmànú gbogbo àwọn táwọn sọ pé àti jẹ́ mùmìnì àti jẹ́ mùsùlùmí àti gbọ́ ọlọ́run ọba gbọ́ ọlọ́run ọba máa ń fà wá létí torí a padà sí burúkú ò jìnnà rárá bẹ́ẹ̀ni ọlọ́run má jẹ́ ó wọlé tì wá torí ó lè kù kéńké báyìí tẹ́dọ̀ jáde láyé hmm. kọ́ lọ jẹ́ pé èṣù kò sì sí ẹ̀ná yóò sì wọ̀ ẹ̀rí ẹ jẹ́ kí a jẹ́ ẹni tí ó mọ̀ dúpẹ́ fọlọ́hún fọlọ́hún ọlọ́run sọ pé wàhálà àtàkì fúrú ni ẹ mọ́ sàì mọ́re sí mi o ẹ mọ́ sàì mọ́re sí mi oore tí mo ṣe fún yín pọ̀ hmm. oore tí mo ṣe fún yín pọ̀ tó bá wọ ẹsẹ̀ gbogbo ẹni tó lẹ́sẹ̀ kọ́ lórí o hmm. ọmọ àwọn tó ń wọ́n lẹ̀ ọmọ àwọn tí wọ́n wà lórí wheelchair gbogbo ẹni tó lápá kọ́ lápá àwọn ṣe é gbé hmm. ìwọ gbápá tiẹ̀ ó ṣiṣẹ́ òun lọ òun bọ̀ gbogbo ẹni tó nímú kọ́ ní ṣe é gbé òórùn lára orí ọlọ́run ni gbogbo ẹni tó lójú tó lajú kalẹ̀ báyìí kọ́ ní ṣe kọ́ ló ṣe ríran gbogbo ẹ̀yà ara tọ́nà ọba fún wa pátá tí wọ́n rí pé ah èmi náà rí ọlọ́run ọmọ sí o gbogbo ẹ̀yà ara mi ló ṣiṣẹ́ sẹ́mi ni mò ń sọ̀rọ̀ yìí ìwọ ò tí ì mọ̀ pọ̀rọ̀ sóró sọ tó bá ìwọ̀nba tá a ti sọ lórí ètò yìí ẹni tí ó bá lálàáfíà ò lè sọ hmm. òye ó ti gbé hmm. wọn á kàn pa ojú screen dé ni hmm. ọba tó ṣe gbogbo àwọn nǹkan yìí ẹ wọn náà sì yá máa dúpẹ́ bákan náà ni bọ́ọ̀ bá ṣe ń dúpẹ́ fọlọ́run lọ́dọ̀ àwọn tí wọ́n bá jẹ́ olóore rẹ torí pé ọlọ́run ọbẹ̀ ìsọ̀kalẹ̀ wà báyàn àwọn èèyàn àwọn hmm. ló ní sábàbí irú ẹ̀ ní gbogbo àwọn èèyàn wa àwọn aláàjì àwọn aláàjà wa tí wọ́n kó ẹ̀bùn ránṣẹ́ tí wọ́n ti ń dúpẹ́ lọ́wọ́ wọn látàárọ̀ ọlọ́run ò mọ́kànyín nípa o iléeṣẹ́ yín ọlọ́run má jẹ́ kó bàjẹ́ ọ̀nà ibi tá sì rí yín ti ń bò ọlọ́run má jẹ́ kó tú láéláé àmọ́ lóore hmm. lágbára ọlọ́run mo mọ̀ pé tó bá sọ wájà ẹ̀mí lọ ẹ̀ẹ́tùn ṣe ń tójú báyìí lọ lágbára ọlọ́run àwa náà ti dúpẹ́ o nígbà tá a sì ti wá dúpẹ́ gẹ́gẹ́ bí àdéhùn tọ́lọ́wọ́ bá ti pé la in shakartum la azidannakum ó mì pé tó tún pọ̀ jù báyìí lọ látún retí lọ́dún tí ń bọ̀ látún retí lọ́dún tí ń bọ̀ ọba wa Misbahudeen ọlọ́wọ́ bá dúpẹ́ fẹ́yìn náà àmín ya Allah àmín ẹ ṣeun gan adúpẹ́ púpọ̀ pípa àti ẹ̀pẹ́ ẹ sì wá ọlọ́mọ sábà dúpẹ́ fún yín ọlá nẹ́bí lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah ọlọ́run kan ọlọ́run la jọkọ̀ mọ́jẹ̀ ẹ̀ máa padà sí ibú mọ́jẹ̀ ẹ̀ máa padà sí náà ni pé ẹlòmíì wọn wò pé ah wàhálà àwọn fáwọn yẹn ti ẹ̀ pọ̀ lórí programu wọn wọn á dẹ kó fi bí ìṣẹ́jú márùn wọn máa fi dúpẹ́ wọn bá tún fẹ́ ṣe tán wọn á tún máa dúpẹ́. láti rí ah, ìgbà sí ni. a ṣe ní dúpẹ́ a gbọ́dọ̀ máa dúpẹ́. agídí ọ̀gbà agídí ọ̀gbà a ah, ṣé àwọn tó kọ́lé wa nìkan ní bẹ́ẹ̀ lòlù. àmọye olówó. àbáwọn nìkan náà ń wòran wa ni. wọn rẹ tó ìtẹ́wọ̀n wòran tí wọ́n dá sí. àwọn nìkan kọ́ àmọ́ àwọn tó bá wá dá sí tí wọ́n pè wá pé ká wá gbẹ ẹ̀bùn àbáwọn tó kó ránṣẹ́ sí wa àfi ká dúpẹ́ fún wọn làwa náà fi ń dúpẹ́ fáwọn olóore wa pé gbogbo àwọn olóore wa a gbọ́dọ̀ fi wọ́n lẹ̀ ká máa dúpẹ́ fún wọn làáfi fi ń kọ́ yín náà lẹ́kọ̀ọ́ wípé gbogbo àwọn olóore yín náà ẹ má rore tó bá ṣe fún yín bí ìfà ẹ dúpẹ́ fún wọn àwọn Yorùbá náà tiẹ̀ sọ̀rọ̀ Yorùbá ní pé ẹnìkan ẹni tí ó dúpẹ́ lọ́wọ́ olóore pé ẹ ẹni tá a ṣe lóore tí ó mọ̀ ẹni tá a ṣe lóore tí ó dúpẹ́ ẹnìkan tẹ̀ ní bí ọlọ́ṣà kọ́ ọlọ́ṣà gan ni ká pè é <laughs> ọlọ́lọ́ṣà ni ká pè é jàre pẹ̀lú ọba ọmọpẹ́ dá ọpẹ́ lọ́lọ́hún béèrè ká máa dúpẹ́ o ọpẹ́ lọ́lọ́hún béèrè ká máa dúpẹ́ ẹni bá dúpẹ́ oore yóò gbà míì bẹ́ẹ̀ yóò dúpẹ́ oore yóò ṣàbámọ̀ ọpẹ́ lọ́lọ́run béèrè ká máa dúpẹ́ ìyẹn náà fàtà náà fi ń dúpẹ́ fún yín gbogbogbò ọlọmọsà dúpẹ́ fún yín ọlọmọba dúpẹ́ fún yín ọlọmọba dúpẹ́ fún yín ọlọmọdé muhammed ọdọ ọlọmọlá aláìlá ilẹlá afa mi sọba ọdún ọlọmọsà bá dúpẹ́ fẹ̀yìn náà ọlọ àwọn ẹni Ọlọ́run ẹ tí ì lọ o agbára Ọlọ́run ṣáàlà o torí mo gbà mọ sọ lẹ́ẹ̀kan mo introduce gẹ́gẹ́ bí olùkọ́ bí àfa àwọn ẹni tí wọn rò pé ah, àfa rẹ ni eré òótọ́ wá sí ni wọn ṣe gbogbo agbádùn yìí hmm olùkọ́ sì ní ọ̀rọ̀ dáńtọ́ ọ̀rọ̀ dálẹ́nu ẹ̀rá ń tò lẹ́yọ bẹ́ẹ̀ tíṣà tí máa to ọ̀rọ̀ nu ẹ̀ tó tiwájú síwájú ẹ̀ tó tààrin sáàrin ẹ̀ tó ti gbẹ̀yìn sígbẹ̀yìn ọlọ́run ní ẹ̀kọ́ yàn máa tò ọlọ́run mọ́sà máa ṣàlékún rẹ̀ ọlá nẹ́bí lọ́dọ̀ ọlọ́run. àwa pè yín lólórin lẹ́ni tọ́lọ́run tó fi ìmọ̀ orin kọ nílànà Islam tó tó fi sẹ̀bùn fún gbogbo tọ́lọ́run bá ṣe fún yín àmọ́ àwọn aráàlú ò tí ì mọ̀ ń bọ̀ wá àwọn aráàlú ọ̀padà wà mọ̀ nísìn á lọ sókè lọ́hùn nísìn pẹ̀lú ìyọ̀dọ̀ ọlọ́run ta'ala bàbá wa fi padà látòkè lọ́hùn tí à afa Misbahudeen wọ́n wàá wọlé gẹ́gẹ́ bí akọrin ẹ̀sẹ̀ wàá mọ̀ pé ẹ̀ẹ́n yẹn nípẹ́ nìyí tó mọ orin kọ ìgbà yẹn lẹ́yà tó mọ̀ ní inṣàlá ẹ̀já lọ sókè lọ́hùn náà ẹ̀sẹ̀ ẹ̀kú